TV ojú wa tó lé ojú wa tó kó. Subscribe to Araba TV channel and don't forget to like, comment and share our videos. Nísìnyí, Taju, bandit leader in Zamfara State, àwẹ̀ kan tí wọ́n ń pè ní Tájù wọ́n ti wọlé sí ilẹ̀ Yorùbá with one hundred and fifty group groups of bandit leaders wọ́n ti wọ́n ti wọlé sílẹ̀ Yorùbá ẹ lọ gọ́gùn fún ẹ lọ tẹ̀ one hundred and fifty bandit groups ni wọ́n ti wọlé sílẹ̀ Yorùbá Ìlọrin ni wọ́n ní wọ́n gbà wọlé Ìlọrin ni wọ́n ní wọ́n gbà wọlé in no time they will begin to strike ẹ wá lógun ò tí ì wọlé káwọn èèyàn ọmọ dogun lẹ ogun tó ti wọlé tó ogun ti wọlé ọ̀rẹ́dì kọ́níkálukú lọ máa múra ni twenty twenty two yìí àbí kọ́níkálukú ó sòfòtò rẹ̀ nàìjíríà làwa wà wọ òsínà àti nílé kankan tá a fẹ́ sá lọ àti ní lajú wa sílẹ̀ káwọn aburú ńláńlá ìkọ́ máa ṣẹlẹ̀ sí wa pẹ̀lú àwọn alábọ̀dé àwọn alábọ̀dé tápẹ́ra tápẹ́ra wọn ní leaders they call themselves leaders. àwọn alábọ̀dé now kí ni kí ló fẹ́ jẹ́ solution ah, solution sí yẹn o àwọn bandit leaders bandit groups one hundred and fifty bandit groups tí wọ́n wọlé sílẹ̀ Yorùbá kò sí ìyẹn ọ̀kan wọn ìtọ́kàn wọn ni ambition wọn ìtọ́kàn wọn ò ní ambition wọn ẹ̀ẹ́dẹ̀ máa wo wọn àláníyàn pé àwọn fẹ́ lọ tún tí ọ̀dà ṣe o the only àníyàn tí wọ́n ní ni pé àwọn fẹ́ lọ bẹ̀ àwọn fẹ́ lọ make history wọ́n ń do post yẹn láti lọ make history àníyàn tí wọ́n ní nìyẹn o tó bá jẹ́ pé wọ́n ní àníyàn tó dáa ni tán ní àníyàn àti lọ change in tí ọ̀dà sí tọ́da ẹ̀yin náà gbọ́ wọ́n ní ibi tí Buhari bá ṣẹ́dé làwọn ò ti gbé ibo ni Buhari bá ṣẹ́dé tọ́da náà kì í sọ̀rọ̀ ẹ̀gàn o ẹjẹ́ àṣọ òdodo ọ̀rọ̀ ẹ sọ ohun tí ìjọba yìí ìkúnlọ́wọ́ wo ló mú fún ló mú bá mẹ̀kúnnù ẹjẹ́ àwọn sọ. So ẹ dákun ẹ má ṣàbòsí o ẹ má ọlọ́run fẹ́ràn alábòsí o ọlọ́run fẹ́ràn alábò ẹ má ṣe àbòsí o ẹ dákun ọlọ́run ní ṣàbòsí ẹnìkọ̀ọ̀kan wa ẹ já sọ kí ni ìkúnlọ́wọ́ nígbà tó fẹ́ dé tí wọ́n fẹ́ gba ìjọba yìí tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ tá a fi jọ dìbò fún wọn wọ́n láwọn ó ṣe rìfáínárì wọ́n láwọn máa ṣe rìfáínárì rìfáínárì mélòó ni wọ́n ti ṣe fún wa rìfáínárì mélòó ni wọ́n ti ṣe fún wa wọn àrírí fáínàlì kankan ṣe o wọn àrírí fáínàlì kankan ṣe o a, bag of rice nígbà tí Jonathan bẹ́ẹ̀ I'm not a PDP and on the other uh, on the other hand on the, so I'm not a I'm not a PDP also I'm not a I'm not an APC member kò sí tọ́kàn mi pẹ̀lú òṣèlú kankan. wa tó lé ojú wa tó kó.